tí ì múra skul ni. a ti ẹ̀ múra skul náà nulẹ̀ ni mo ti ẹ̀ wá ní pé kí wọ́n kọ́ múra fún báńjẹ́ àti bólú kémi tó múra skul kọ́ mi ò mọ ibi tí wọ́n kó socks wọn sí mo ṣe wá bèè lọ yín. socks wọn wà lábẹ́ ṣẹ́ẹ̀fù nínú yàrá mi níbi tí mo kó wọn sí. Ah, mo fẹ́ jáde ńsìn ó dẹ̀ lù mi kí n tó dé mo ti bá yín ṣe oúnjẹ yín mo ti gbé sí dáínì. lánàá náà nìyẹn tó kàn tiẹ̀ ya táàrí ẹ. ọ̀rọ̀ èké là ń sọ ìyá ọlọ́pàá ibi tó kóyàn lọ sí yóò dẹrùn gbogbo ìyá ló máa fi jẹyàn. ṣé wo fẹ́ kọ́lọ́pàá mú ẹ ni. o fẹ́ kọ́ mú ẹ ìwọ tó nílé tó sùn tó kàn rìn kiri kókó tẹ ra wa pẹ̀lú wọn kọ́kọ́ tiẹ̀ mọ́ bẹ̀. ìyẹn ò dáa ìyẹn ò dáa kí tí wọ́n lọ sùn sẹ́ẹ̀lì. anyway àwọn kọ́ ló wá àwọn church tó wà nísàlẹ̀ bí ghetto wa yẹn ló wọlé lánàá. omi ni pé àwọn church tó wà níbi ẹgbẹ́ bíi mẹkáníìkì arábìnrin yìí ló wọ́ ṣọ́ọ̀bù mi wá tó wá jí oògùn asthma ìgbà tí máa pa ọmọ ìkéré báyìí kó ti bẹ̀rẹ̀ sí ń jalè kí ló ń ṣe máa ń béèrè pọ̀ àwọn pẹ́rẹ́ǹtì nǹkan wọ́n ní fọ́nà pé gírámà ọmọ òun sí ní aran pé ọ̀dọ̀ pásítọ̀ ni òun ní access sí wọ́n á ní kó mú mi dé ọ̀dọ̀ yín mo ṣe wá sí visa. ń gbọ́ tóyìn kí ló sọ ẹ sí gbogbo nǹkan tí mò ń gbọ́ yìí tó wọ ṣọ́ọ̀bù oníṣọ́ tó lọ jókòó asthma kí ló fẹ́ fi ṣe ẹ jọ ẹ má bínú ṣẹgbọ́ ẹ jọ ń tọrọ ọlọ́run and I really appreciate what you have done tó ẹ pẹ́ lómi ni nǹkan tá a sọ kára máa sọ wọ́n lè ti nà pa ọkọ̀ ti nà ṣe léṣe ẹ jọ lóòótọ́ grandma church náà attend so tí bá ti rí grandma yẹn máa bá wọn sọ̀rọ̀ àtẹ̀mí àti àwọn àtòun àwa sí ṣọ̀gbìn. kì í ṣe òsà ẹ jọ ẹ bá mójútó o tó gbogbo tó bá ti ṣàṣì má ṣe sìn yẹn orúkọ yín ló máa dá ọ̀rẹ́ nígbà púpọ̀ orúkọ yín jọ ẹ ẹ ṣe o. mo gbọ́ pé ẹ má bínú sí mi o ẹ má bínú sí mi sà ẹ mo gbọ́ pé nínú ìjọ yìí pé ẹ máa ń rehabilitate àwọn èèyàn bí àwọn aláìní ìyá àwọn tí wọ́n ní bàbá mọ́ tó yẹ pé wọ́n níbi tó ń gbé wọ́n níbi tó máa sùn wọ́n lóúnjẹ tó máa jẹ wọ́n lẹ́bí wọ́n lára pé ẹ máa ń tọ́jú wọn ní inú church ń bíbà so torí ẹ̀ lèmi náà ṣe wá òpin bóyá kémi náà wá sí ibi bí ẹ tẹ̀lé fún mi ní oúnjẹ jẹ àbí ẹ tẹ fi nǹkan kan sínú mi. ẹ kò sí problem that is what we stand for ṣé kò tí mo sọ yẹn ẹ Jésù Olúwa wa táwa ń tẹ̀lé tó fọ̀nà hàn ó sọ nínú Bible ó ní when I was hungry you gave me food when I was thirsty you gave me water when I was in the prison you came to visit me and you will answer and said When were you hungry that we gave you food? When were you thirsty that we gave you water? And when were you in the prison that we came to visit? Jésù wá dá olúwa sọ fún ọ pé tó bá ṣe bẹ́ẹ̀ fún ọmọlàkejì ẹ o ti ṣe bẹ́ẹ̀ fún mi nǹkan tá à náà wá ṣe ni kò sí problem kò sí problem um, ṣé ẹni ṣọwọ́ tẹ kọ́ àbí tẹ mọ̀ tẹ lè ṣe. pásítọ̀ ṣe rí tó bá jẹ́ pọ̀rọ̀ ṣẹ́ ẹ̀wọ́ yẹn ni kò sí nǹkan tí èmi ò lè ṣe gbogbo nǹkan ni mo lè ṣe tó wáyé pé kápẹ́ńtà ni tó wáyé pé ká ṣiṣẹ́ electrician ni tó wáyé pé ká ṣalágbàfọ̀ àbí ká ṣe labour àbí ká ṣáà anything bíi iṣẹ́ kówó ṣàti wọlé anything ni mo ń ṣe mo dẹ̀ máa ń ṣe dáadáa ni máa ń fi ṣan ṣe máa ń fi gbogbo agbára mi máa fi ṣiṣẹ́ yẹn kò sí kò sí problem pastor. okay okay okay um i will see what i can do ìṣègùn. okay but màá fẹ́ kí ẹ kẹ jókòó kẹ sinmi ná kí wọ́n wá kọ́ ṣètò máa ní kọ́ ṣètò wọ́n máa bóúnjẹ fún yín àdẹ níbi tẹ́ máa sùn so tó bá di lọ́la àá jókòó àá sọ̀rọ̀ dáadáa. pásítọ̀ ṣé pé lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ máa fún mi lóúnjẹ máa jẹun ẹ ṣe gan ẹ ṣe gan. Tóyìn ó yà mí lẹ́nu kó tó ṣe yìí o ó yà mí lẹ́nu tí bá kúrò mi báyìí sí ilé girama ni mò ń lọ màá lọ béèrè màá dẹ̀ lọ wọ́n bóyá wọ́n ti dé tó bá dé màá fẹjọ́ ẹ̀sùn tó bá dẹ̀ sílé tó máa di lọ́la láàárọ̀ kùtùkùtù èmi àti ẹlájọ máa dọ́dọ̀ síta kàfáyà ṣé torí pé girama ọ̀sẹ̀ ara ní sí ó fi pé ẹkàn lè ṣe bó ṣe wù yín. ẹ má tàbí image ni mo ti bí fọ́ for the ẹ ṣe gan pásítọ̀ ṣe gan ni sà ẹ kú àbẹ̀wò wa ní gbogbo ìgbà ọlọ́run àkúnkún ṣàgbára dòtún. àmín jésù. ẹ ibo lẹ ti wá rí tóyìn àti àwọn àbúrò ẹ sà. àwọn sista kàfáyà torí tiwọn náà ni mo ṣe wá mo wà ní church ni ọmọkùnrin kan mú wọlé ọmọkùnrin dẹ̀ máa ta oògùn lẹ́gbẹ̀ẹ́ church wa ló sọ fún mi pé tóyìn wọnú chemist òun ló mú oògùn láì sanwó mo dẹ̀ rí pé ó jẹ́ ọ̀tí mo mọ̀ because mo ti máa rí òun pẹ̀lú mọ́mí nínú church torí náà mo lè sọ pé màá mú wá bíbá pé ah, kí ó lè fa nǹkan tó máa mú tóyìn láti máa lọ sí ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù láti máa jí nǹkan ní nǹkan. ṣẹ́ẹ̀rì nǹkan tí mo máa ń sọ náà nìyẹn mo ti lọ ti bá ọmọ yìí jẹ àwọn ọmọ wọn bàjẹ́ láyé yìí mi ò titi wọn rí kò sí nǹkan tẹ fún wọn yìí kò sóúnjẹ náà wọn ti fún wọn ni wọn bẹ ṣe ń wò wọn yẹn o tó bá lọ ní àárọ̀ báyìí wọ́n máa máa dé lálẹ́ báyìí wọ́n tẹ̀ ní sọ pé ṣé ti jẹun ṣé ti mu ọmọ wọlé lọ sùn ni kí ló ní wọ́n bá tún dọjọ́ kejì náà bó ti ṣe máa lọ náà nìyẹn wọ́n tẹ̀ ní bẹ̀yẹ bí àwọn àbúrò mi tó ṣe máa yáwó ọmọ ní ti tí èèbá ní àtàkì báyìí wọ́n máa nígbà pàwọ̀ ọmọ ní ti ni wọ́n máa jáde kúrò létí wọn dẹ wọ́n tẹ̀ ní sọ pé sọ́ọ̀rì ẹ̀dùn láwọn àbúrò ti máa parọ́. tóyìn mo ti sọ wípé ọ̀kẹ́ bá gbàlagbà sọ̀rọ̀ bẹ́ẹ̀. ẹ má bínú sá. tí ẹ bá ń bá wọn tó jù lọ sọ̀rọ̀ ó máa bá wọn sọ̀rọ̀ with respect ṣòtí bọ́ọ̀ bá tí mo sọ fún ẹ sórí ọ̀rọ̀ tá à ń sọ yìí ó lákọ ó lábo bàbá ṣe sọ sẹ́yìn ọ̀hún náà lọ ṣe máa sọ sí wa padà ọgbọ́n kan tí mo sọ fún ẹ. ok sọ. ẹ ju gbogbo ẹ lọ sista Kafaya ṣẹ́rí máa fẹ́ bẹ̀yìn mo mọ̀ pé ń gbìyànjú ẹ̀ ń tíra lórí àwọn ọmọ yìí but máa fẹ́ kẹ́ ṣe jù bẹ́ẹ̀ lọ máa fẹ́ kẹ́ kún ọmọ yàrá dáadáa máa fẹ́ kẹ́ tọ́jú wọn dáadáa ṣé mo pé láti bí ijọ́ mẹ́ta kan sìn ààrẹ mọ́ mi so ẹ̀rọ mi kọ́ fún ọ lè yá ní bàbá sìn ṣé wọ́n tí mo sọ ní ẹjọ́ tó ọlọ́run ẹ mi tọ́jú wọn ọ̀rọ̀ ọmọ ẹ̀gbọ́n èèyàn ọmọ èèyàn ni ṣé wọ́n tí mo sọ ní ẹ di ní kú kàdá yẹn ẹ tóyìn from today mo bó ṣe wọn máa bá àgbàlagbà sọ̀rọ̀ má ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́ ṣùgbọ́n. sista kàfáyà mo rí pé ilé yìí ó ní Innovation. ẹ̀rọ ọmọkùnrin kan wà ní church wa anadima ni ó wà versatile nínú ká ṣe so many things bíi ac ni o television ni o radio ni o so mo dẹ̀ wò pé kí n pè kó wá renovate àwọn nǹkan tó bàjẹ́ ń báyìí if you will accept it bẹ́ẹ̀ orí kọ́ ló máa sanwó àwọn church ló máa sanwó because of the activities of your mother in the church. ìyẹn náà wà òkè sá àwọn yàrá pọ̀ ń bíbá sí mi fi ṣe nǹkan kan ó lè wàá gbé bíbá yẹn besides <laughs> ẹni church ló máa sanwó so there is no problem ó lè wàá gbé bíbá yẹn. okay if that is the case the bá the church is. sí i. bó ṣe lọ sínú oko bàbá ẹ̀ nìyẹn o ẹ jẹ́ mọ̀ pé ìjàpá olójú kòkòrò gan ó lè ní ó ṣáà dín nǹkan oríṣiríṣi ó kó ọsàn iṣu ọ̀gẹ̀dẹ̀ máńgò ó ṣàbẹ̀rẹ̀ sí ní kó ajá gẹ̀dẹ̀ ajá gbọ́n tiẹ̀ ajá rárá gbé nǹkan kékeré nǹkan tó lè gbé ó wá bẹ̀rẹ̀ sí ní sáré ló ń sá lọ ló ń sá lọ ìjàpá ṣáà ń bẹ ọ̀rẹ́ mi dúró dè mí ìṣèbájọ́ wá sí ìbá ẹni ajá ò dá lóhun bóyá sọ pé ẹ ẹ òun sá lọ àbí èní ìyólókè ẹ̀dẹ̀ máa bá èjì ń bíbá ẹni bí jàpá ṣe bẹ̀rẹ̀ sí ní kọrin ní pé ajá dúró ràn mí lẹ́rù fẹ̀rẹ̀kúfẹ̀ ajá dúró ràn mí lẹ́rù fẹ̀rẹ̀kúfẹ̀ tó o bá dúró ràn mí lẹ́rù fẹ̀rẹ̀kúfẹ̀ má kígbe olóko àgbọ̀ fẹ̀rẹ̀kúfẹ̀. Coffee báwo ni. mo wà right ṣé wọn náà wà right. mo wà ok. kì í yín mọ̀yán kí àbí. especially ìwọ ṣé o rí mi ojú ẹ pọ̀ ni o rí mi ni ó dẹ̀ pé bóòtù kan máa ń lose lórí ẹ̀ ṣá. anyway mi ò tí ì ráyè tiẹ̀ sí. Tá aí àǹtí Kàfáyà ẹ fẹ́ mu sìgá bí kí lẹ fẹ́ ṣe yìí tẹdẹ mọ̀ pé kò yẹ kẹ́ mu sìgá níwájú bólú tẹdẹ mọ̀ pé ọmọ yẹn ní asthma ọ̀dájú èèyàn ní ẹ̀ẹ́dá àdáyà òṣì. wá ṣé ó láì pọ́n ṣe kù sí lórí ẹ̀ ṣá ṣé orí ẹ̀ yí ni <laughs> ṣòro last time I checked ẹ̀ eh, èmi ni mo ń san bills nínú ilé so anything tó bá mi ni mo lè ṣe nínú ilé yìí <laughs> àbí tán ní ọ̀kan láìsàn asthma kí ló kọ́ mi tó bá láìsàn jẹjẹ inú ilé mi lélẹ́yìn mẹ́ kò sí ìtọ́kọ̀ mi pẹ̀lú gbogbo ìyẹn ṣoṣì gbọ́. káfíń tòótọ́ nìkan tọmọ yín sọ náà kò yẹ kó má mu sìgá níṣojú bólú friday so that I ajọmọ saturday sunday máa lè relax dáadáa ọ̀gá mi á gbọ́n rí mi a nínú nínú kíní kan kíní kan i don't know if i mean you understand it 360 days round the clock ní ṣe tí and ara ò gbà at least kò i mean it's too much now Auntie, ìgbà tí mo parọ́ fún un mo láti sọ fún para mi ò yá wọ́n á fi sẹ́ ṣé hospital àbí wà á ṣe kí right away i'm going to the hospital mo ní family kí n má wàá kú síbí báyìí if not mo ò ní wà nílé nù. my dear ọ̀rọ̀ ṣe ẹ̀yìn gan ọlọ́run máa bá mi ṣàánú ẹ̀ o máa ti kúrò nílé yìí látàárọ̀ wàá wọlé lálẹ́ èmi nìkan ni màá wá dá wà nínú ilé ńlá yìí màá máa dá máa ṣe tó tó tó tó tó káàkiri nílé ó rò bó easy ni. <laughs> èwo ládé olóòrùn ṣé mo kájà àjẹmú aago mẹ́jọ rí i. aago mẹ́fà ló bá aago mẹ́fà ló yẹ kó máa wọlé. ok ẹ bá má kúkú jẹ́ ìṣiṣẹ́ kí máa wà nílé kájọ máa ṣe ròndòròndò káàkiri ẹ bá má jẹ́ ìṣiṣẹ́ ẹ bá jẹ́ máa jókòó nílé kájọ máa ṣe. kí lẹ fẹ́ by the way báwo lẹ ṣe wọ bí. nífẹ̀ẹ́ mi àtàwọn àbúrò mi ní sá. ẹ̀yin olóbì ni àwọn pẹ́rẹ́ǹtì yín kọ́. mọ́mì wa àti dáàdì wa ti kú ọdún kan mọ́ wa tọ́jà ń gbé àárín wọn láti jẹta. tí n bá gbé dada ibi ló ń gba yín tẹ ṣe ń jálẹ̀kùn ní lẹ́kùn káàkiri. please sir. Ah, díà kí ni orúkọ tiẹ̀. mi ò lórúkọ mi sọ. òun kọ́. báńkì lórúkọ ẹ̀. kékeré yẹn kọ́. Bia, wá ṣe kọ̀kọ́ fún mi. Wá wọ kíjì. Wá bá mi sí oúnjẹ tó mọ̀ pé ó lè yọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta jọ. Darling, ṣé orí aláìsàn tó ń sọ ṣá? little things yìí, kémi lọ dáná fún wọn so that wọn kì í ṣẹlẹ̀ gbọ́ nǹkan tó sọ ọlọ́run jẹ́ kọ́ ìdí wọ ọ̀rọ̀ wa please wọ kitchen ṣáàtà lọ fún wọn please then you come come come come. mo mọ̀ ọ́ gbọ́dọ̀ kéékèèké. tọ́lọ́run bá rán wa òun la tún ṣe yẹn for the fact pé parents àwọn ọmọ yìí kú iye omi pé kọ́kọ́ máa tàràkà káàkiri so therefore màá fẹ́ kẹ́ bá mi fà wọ́n mọ́ra kẹ́ bá mi tọ́jú wọn ṣe mọ̀ ṣe àwọn oníṣàkọ́ tí mò ń sọ kẹ́ show love sí wọn ṣó yẹ yín àǹtí nǹkan tí mo dẹ̀ gbọ́ ni pé eh, ẹ̀ẹ́dì ò kí ń kú ká bẹ́yìn ẹnu ni mo mọ̀ táwọn Yorùbá wí. ẹ wo actually àǹtí kò ṣe pé bóyá mo kó Sorry, Auntie. Ẹ not má bínú. Darling, mo fẹ́ rí. Ó máa bọ̀ àbí? burúkú iṣẹ́. Ah! tó Darling. tí tó fi ń kọ́ àwọn ọmọ yẹn wá ṣiṣẹ́ lọ́dọ̀ wa after all nǹkan tó bàjẹ́ á ti tún ṣe moreover owó nǹkan táwọn ọmọ yẹn bàjẹ́ kò tún nǹkan tó máa fi ṣiṣẹ́ fún lọ́dọ̀ wa. my dear um, mo fẹ́ achieve nǹkan kan. kí ni nǹkan náà ìyàwó ẹ̀ ni mo jẹ́ jẹ́ kí n mọ̀ náà. sori um, orí ti ọjọ́ tí mo gbé àwọn ọmọ yẹn lọ sí ọgbà tiwọn. Mm, ọ̀rọ̀ yẹn dàbí dán níṣẹ́ la tí wọ́n yẹn deny wọn. i'm telling you in fact i was amazed pé ah, ah kí ló ń ṣẹlẹ̀ but ọlọ́run ló ní kéyìí tó ga yẹn kẹ́nu ẹ̀ mú òun ló jẹ́ káàtì wọ́n lè sọ pé ẹ bóyá ẹ kìnnìkan kìnnìkan now soba and eh, eh, àwọn àbúrò mi ni wọ́n kìnnìkan mo ní why kí ló ṣe tẹ wọ́n deny wọn tẹ́lẹ̀ so along the line mo wá wò pé nǹkan kan wà tó sápamọ́ there's something hidden so yẹn mo wá wò pé bá dàbí ọgbọ́n táwọn èèyàn wá sọ́dọ̀ wa tó wá ń ṣe bẹ́ẹ̀ ni tó ń ṣiṣẹ́ tó ń lọ lé tó ń wá tó ń lọ lé then i will be able to relate with those children you know that will make me to be somehow close to them then màá lè mú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kankan so that is just the kò for me. mi. ok ò ah, bá ti sọ fún mi tẹ́lẹ̀ ọ̀rọ̀ ilé ayé yìí ṣá àwọn ẹlòmíì wọn á bímọ wọn kàn fún ọmọ yẹn sílẹ̀ wọn tiẹ̀ ní bójú wẹ̀yìn kan sẹ̀ òbí àwọn yẹn wà òkè àbí wọn wà alright mm. ìwọ náà wò look at those three lovely kids. can you imagine. ẹ ló kàn fún wọn lẹ bẹ́ẹ̀ káwọn ọmọ yẹn kan tí àkàn jẹ wọn oh god ah ẹni lórí kò ní fìlà máa dẹ ṣé ká ní pèmí náà mo tiẹ̀ ní bó tẹ̀ jẹ́ yọ ọkàn ẹ. ọ ọ kọmọ hmm. sori wọ́n tètè máa sọ fún mi pé àkókò wa kò ní kọjá wa and always have it in mind pé. kò sí nǹkan kan mo kàn ní kí n sáré ṣílẹ̀kùn yín náà ni. ẹ eh, tó bá ṣe kí ẹ ṣe ṣé ó kún lọ́wọ́ sí ìgbà yìí ni kí ló ń wá ìṣe tún lè fún máa ṣe ni ṣé mi ò tún lè súnmọ́ lónìí mọ́ ni wọ́n ọmọkùnrin mi ò tún lè rẹ́ ọ̀gá ìlú lónìí mọ́. káfí ṣe ó wá gọwọ ẹ ni ọ̀sán la wà. ẹ oh, even at that èmi ni wọn ní lóyìn náà tí bá fẹ́ sùn jẹ́ kí n sùn mo sùn lọ́wọ́ ti dé pariwo pariwo kí ló dé gan-an ah, oníṣẹ́ ni mẹ́ja ni. má bínú kò kí n ṣe bẹ́ẹ̀ mo kàn wó pé kí n sáré tidy inú yàrá ẹ̀ up fún àwọn ọmọ yẹn because pálọ̀ tó ń sùn sí yẹn bẹ́ẹ̀ ò lè wà convenient fún wọn ó yẹ ṣe mo mo pé kí n bá ṣe bíbà ìtàn màá lè mú ìwọ̀n wá sínú yàrá ìwọ̀n á máa sun bíbà nǹkan tí mo ní pé kí n. àwọn ọmọ ìwò ṣé ìwé gbogbo àwọn ọmọ yìí ni kí ni ìwé gbogbo ìwé ìwé ìwé ìwé ìtòrí tó ká ti tiẹ̀ sọ́wọ́ ẹ̀ṣẹ̀ àti ṣé wọ́n wọ́n ìwé ọkùnrin wọ́wọ́wọ́ ó ṣọwọ́ òsàn ọlọ́run pa ni mo fi bẹ̀rù ra pọ́sítà ìta pọ́sítà àti ọ̀rọ̀ ọ̀gbà ṣe ìta. ẹgbẹ́ oṣù okun ọ̀hún aláìlú ọ̀nà àgàlà àbúrò. everything you do Hey, sure. Um, kódà ìtòrí ẹ̀ wá ni pé a ti gbọ́n pa màmá o. èmi náà sọ stress àwọn ọmọ yẹn wò ó lè jẹ́ kí n yàn ya wèrè i'm sure pé olóma ti jẹ́ kí mọ̀ sí sá lọ and i'm sure ó dá mi lójú dáadáa pé kiri lọ́ máa wà kọ̀sàbúrò wọn tó wà ní kẹrẹ wọ́n láìka ọba àjẹ five and six làwọn méjèèjì kò sí ẹni tó mọ wá sáyé tí ò ní padà ilé ayé yìí ó dàbí ọjà ni tó yẹ pé àwọn èèyàn máa ń lọ tó bá tẹ̀ tásìkò á padà sílé ikú yìí gbèsè ní fún gbogbo wa tá a dẹ̀ máa tá a dẹ̀ máa san ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó tóbi lẹ́nu mi but wọ́n ní. Uh, ọ̀rọ̀ òun tóbi ká kò sí bó lè ṣe tóbi tó ẹnu iná la máa sọ. Um, I am sorry to tell you this. Sister Gafaya, màmá ti kú. junction ní hospital kan ni ni wọ́n wá ń kó àwọn òkú yẹn jáde wọ́n fẹ́ lọ ṣe mass burial fún wọn bí mo ṣe rí òkú màmá nínú wọn nìyẹn mo láti béèrè pé kí ló ṣe wọn báwo náà ṣe débí ni wọ́n wá ń ṣàlàyé fún mi pé bọ́ọ̀sì tí wọ́n wọ̀ wípé nígbà tí gbogbo àwọn èèyàn ń bọ́lẹ̀ nínú mọ́tò náà dé sáà pé màmá sùn wọ́n dẹ̀ jí wọn pé kọ́ bọ́lẹ̀ wọ́n rí pé màmá ti kú wọ́n dẹ̀ kò dẹ̀ síbọ̀ yẹn lè trace wọn wọ́n check bag wọn kò sí nǹkan kan tó fi lè trace wọn wọ́n ti pé wọ́n wá sí mọ́ṣúárì so wọ́n láti ṣàlàyé fún wọn pé mẹ́mbà church wa ni àwọn tó kọ́ jọ tó bá mi dá wọn padà sí mọ́ṣúárì àmọ́ àmọ́ bá ṣe máa wá gbà wọ́n pẹ̀lú àwọn fámìlì wọn ni mo fi ṣàlàyé fún pásítọ̀ àfẹnẹ́ká wa báyìí. <laughs> ẹ̀mí ìpè òkú mọ́ sí mi ló tẹ̀ka bẹ́ẹ̀. no no no no no òkú ló tàràkà. No, a dẹ̀ ní ever jẹ́ kí òkú mọ́mí kó tààrà kà èmi àti àwọn committee of the church a ti jókòó a ti jọ and a dẹ̀ ti sọ pé a máa fún màmá ní befitting burial and a dẹ̀ promise pé a máa ṣe a máa ṣe. ọdún jáde mẹ́ta mẹ́rin máa bá rẹ̀ àti máa fi dé bọ́ ètò ọ̀sẹ̀ ṣé ìgbàgbọ́ fẹ́sán náà nìyẹn. ọmọ rẹ̀ fún àwọn ọ̀rọ̀ tán orí ẹ bẹ́ẹ̀ wọ́n lè ṣí ìgbà ìtẹ̀ ṣá alẹ́ ti máa kò yí ẹ àti máa rí. Cause you gon' be my wife. Yeah, yeah, yeah. Everything you do is alright. Alright. love and other part for life. Alright. Wamu nemu wamu Wamu nemu Everything you do is alright, alright So long as you gon' be my wife, alright Everything you do is alright, alright Yeah, yeah, yeah.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 Phenomenally, I still confirm it. This is one my heart just keep on yearning yeah. for. Yeah. It's funny, the whole world's on me. Kilo Shelley. àrẹ̀mọ ló mọ̀ tún ti ń gbóná o mo lè tún ti ṣọ́ra fún un mo bẹ̀rẹ̀ ìṣọ̀rẹ́ mọ̀ tó wọ̀ kí n sí. ó dé ló tí mo bá rẹ̀ ló ṣì ń gbóná báyìí gbogbo eléyìí tí wàá sùn mí báyìí o bóyá kí n dẹ̀ lọ pín fáwọn ẹbí mọ́mísí tó wà ń kiri ni àbí. ẹ máa lọ pín wọn fáwọn ẹbí mọ́mísí tó wà ní kiri ẹ máa dájú o because tí ẹ bá dájọ́ ẹ ní máa pín wa kiri bẹ́ẹ̀ èyí tí ẹ fẹ́ mú bóyá ẹbẹ yẹn bóyá ọmọ bá wa lára mu ẹ wọ́n ní ẹ máa lọ pín wa ẹ má jọ ayẹ o ẹ tẹ má jọ ayẹ ẹ mú pàwọn ẹgbẹ́ tèmi lọ́wọ́ àsìkò tí wọ́n kàwé ọmọ kíláàsì wọn kọ́ṣẹ́ èmi mo jókòó sílẹ̀ mo fi ojú ayé mi bẹ́ẹ̀ mo fi jókòó sílẹ̀ mo tó bá wà fún mi tó ṣàìsàn tí nìkan bá ilé mọ̀ èfé kí about us èfé mọ nípa tiwa rárá. Tóyìn you have to understand me kó ṣe pé bóyá mi ò fẹ́ kẹ́ wàá ń bíbà ẹ̀ ọmọ kò fẹ́ kó yín lọ ṣùgbọ́n àwọn tó wà ní kiri yẹn àwọn yẹn wọ́n ti bímọ rí wọ́n máa mọ bó ṣe máa take care yín ó mú èmi mi ò tiẹ̀ tí bí and to start with ó mọ̀ pé mi ò fi bẹ́ẹ̀ gbélé you know that. mo kò kọ́ tí mo fẹ́ bẹ̀ yín fún ẹ jẹ́ má pè mí àtàwọn àbúrò mi ẹ má pè wá kiri ẹjọ́. ẹjọ́ ṣe máa lọ sí chọ́ọ̀chì dáadáa. máa lọ church dáadáa twenty four seven mi lè ṣe kí n má lọ church mi ò fi church ṣeré. ẹ jẹ́ máa ń gbàdúrà dáadáa. Ah, ah. èmi tí mo lọ church mi ni màá dúrà gbà máa ń gbàdúrà gbà àárọ̀ kọ́pì tèmi àtàwọn àbúrò mi. kì í kú ẹ ládùúrà. àdúrà pọ̀ lóríṣiríṣi ṣé wo lè gbàdúrà ni àdúrà pọ̀ lóríṣiríṣi bíi bàbá wa tí ń bẹ lọ́run. bàbá wa tí ń bẹ lọ́run. ẹ kọ́ mi. bàbá wa tí ń bẹ lọ́run kábọ̀wọ̀ forúkọ mímọ́ rẹ ìfẹ́ tirẹ̀ ló ń ṣe lọ́run something. lọ́nà kò lè jẹ́ ìfẹ́ tí ẹni ká ṣe lọ́run o ìfẹ́ tí ẹni ká ṣe láyé bẹ́ẹ̀ ló lọ ṣe ṣe lọ́run pé mo rántí pìgbà tí gbọmọ wà láyé ó máa ń sọ fún ẹ̀yìn dandan ó máa ń kà wọ́n every time every day ló máa ń kà so. ẹ o ti wá ní kí n máa pé bóyá ń gbàdúrà ó ti gbàdúrà gbà. ẹ ẹ lọlẹ ẹ ẹ ẹ wọ islam. ṣé o lè sọ báyìí ni o ti bọ́ sómi látàárọ̀. ọmọ mi kì í swim ni tí bá bọ́ sómi fún ẹ wàá rò pé ẹja ni mí. ṣé wàá rà yìí. yeah i'm fine i'm fine. mo fẹ́ béèrè question kan lọ́wọ́. kí ni ìgbọ́n náà ń bọ̀ ẹ́. olóòtú wọ́n ti máa ń fi pè é kí ni tó di mímú ẹ̀. pé ẹni tó bá wà lórí situation tó wà ní time at that particular time ó ní ìdèyàn láti console ẹ̀ láti dùnú láti má máa jẹ́ kó wà bọ́dà nípa nǹkan tó ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn ohun ṣe di ẹnu you needed someone by your side at that time so kì í ṣe pé bóyá pé kínní. Hmm. ó ṣe di mímú yẹn ó ní mímú like you care. Anyway, I just wanted to know if you, like really care. So it's a little cool iye ara ẹ̀ ló ṣe Now let me tell you something. Sorry, bó ṣe ń wò I get a great deal nípa ẹ̀ gidi gan ni. Mi mọ̀ bí o ti mú tìsí. O láìpẹ́ gan. for the fact pé o máa ń o máa ń mu sìgá o máa ń lọ club o máa ń gbókùnrin káàkiri àtàyàn jẹ́ o wálé bí a fún mi three four days kan sórí gbogbo yẹn bad side ti ẹ̀ ní kò dẹ̀ sí ẹni tó wà ní ayé tí ò ní bad side ẹ̀ nobody is perfect and ṣé wàá rí reason tí mi ò ṣe sọ fún ẹ ní wípé ìwọ àti Mr. Tony mo bẹ́ẹ̀ méjì ẹ ti wọnú ara yín ẹ ti mọ́wọ́ ara yín gidi gan-an and ò dẹ̀ fẹ́ wá as an intruder kí wá dàrin ẹ̀yin méjì omi hmm, ò ṣe irú èèyàn bẹ́ẹ̀ understand. <laughs> Sunny is not really a bad person. yeah i know i know he young guy origbo like. anyway i just wanted to ask. i don't like babe ó yà wọlé sálẹ̀ bẹ́ẹ̀. <laughs> gbogbo wa lọ sí church ní sà so mo wá ní kí n pe káfí kó jẹ́ ká máa lọ sí church. ṣé dandan ni kí ìwà àti káfí jọ lọ sí church. no ìwọ lè máa lọ sí church ẹ káfí lọ sí church. káfí lọ sí church. kí ni nǹkan tí mo ti sọ ń sìn ìwo ni káfí ò lọ church káfí ò lọ church. bá sọ fún ẹ ní church ni pé kò máa kó àwọn èèyàn wá sí church right lọ sí bus stop orí káfí kan ló ti máa bẹ̀rẹ̀. ìpè kẹjọ lọ sí church ni tó ń ṣe bí pé wọ nìkan ló gbọ́ náà gbọ́. mo jẹ́ kí n sọ fún ẹ èmi tó ń wo ìdíkì mi ní church mi mi ò dẹ̀ jẹ́ kó get into my head okay. now leave. sorry for yourself. Mr. Jesus gbàgbé káàpì káàpì dáadáa la ojú dáadáa kí ló wà láàrin àti díẹ̀ tẹ̀. ẹ jẹ́ òṣùwọ̀n kí ni mo tún ṣe. ọmọ ìyá ọmọ sílẹ̀ náà. nígbà ẹ sọ̀rọ̀ wọ́n sọ wo ṣé nǹkan tó ṣẹlẹ̀ ìwọ lè sùn sí ẹ tó bá fẹ́ lọ tó bá dẹ̀ fẹ́ lọ àlejò máa lọ tó bá fẹ́ lọ lè rí àti mi ní pẹ́ẹ́dẹ́. káfí ti gbà mí. káfí. a ní kò sùn fún pẹ́ẹ́dẹ́. sọ fún mi nìyẹn kí ló tẹ̀ ń ra oògùn fọmọdé yìí. oògùn tá a máa ń lò fún náà lélẹ̀ tó bá jẹ́ pé gan-an wà lára ọ̀dẹ̀ ń sìn wọn ní ká gbé lọ sọ́sibítù. ṣé o ti ríra ẹ báyẹn hmm? lo nǹkan tó ní láti fi gẹ́ẹ̀tì oògùn tó bá ń wà òun nílò yẹn rárá tóyìn gbogbo nǹkan ló fi dájọ́ gbọ́n ẹ lọ èmi tó ń wò yìí ẹ̀mí tí ọlọ́run fi sára ẹ̀gún ẹ̀ tí bá ti kúrò nínú ara ẹ̀ báyìí ó ti kú nìyẹn ó dòkú nìyẹn ìtumọ̀ yẹn ni pé without me she cannot spend one naira láì mú oúnjẹ ilé rárá fifty thousand naira lówó ti máa ń fún pocket money yeah òun rànjú ìwọ lè gbà jù bẹ́ẹ̀ lọ nígbà tí bá ń fún old cargo yẹn tí gbogbo nǹkan tó wà lára ẹ ti tán already ní fifty thousand ìwọ kàn mí wàá gbà tó hundred thousand ìyẹn tó bá cooperate pẹ̀lú mi and you've got everything it takes. pẹ̀sìn òjò ẹ fi mí lẹ̀ ẹ máa fọ ọkọ mi. tẹ bá tún try nonsense yìí ọmọ àjà yín lẹni pé táǹtì mi ìbàdàn máa ń fẹjọ́ yín sùn. mo jẹ realize pé ọmọdé ni ẹni tó bá kí n ṣọmọdé mi wà sọ fún wa àfẹjọ́ mi sùn àǹtí ẹ̀ ṣé èmi ló máa gbàgbọ́ àbí wọ. You're joking. That's what I told you. Complete the room. And you're happy. You know, my friend, you know, oh, my profile. Ah, gbogbo àwọn àjàǹkólókóló nǹkan kan tó di sórí yìí tí owó bá di ọwọ́ ẹ wàá fáìn bàjẹ́ oh understand try me wàá dẹ̀ mọ̀ pé rere báyìí ni olúwa. Let's take him! Let's take him! kí ni ẹ kí ni ẹ ẹ bí ẹ kí ni ẹ fẹ́ máa ṣe ẹ kí ni gbogbo rọ́bìṣì náà kí ni kí ni kí ni ẹ fẹ́ máa ṣe àṣìṣe sí. mo ní kí ló kún ẹ kí ni nǹkan tí ó kàn nínú ilé yìí ìwọ ọmọ ọdún lásánlásán yìí ó ń dáná sọ̀rọ̀ imagine that mo dáràn kí ló kù ẹ́ nǹkan tó bá ń rún mi ni mo lè fi anybody ṣe nínú ilé what's the business mo ń bá ọmọ wí mo ń bá wí. kí ni kọ́tẹ́ ìbá sọ kí ni kọ́tẹ́ ìbá sọ náà wà lórí ẹ̀ ṣé mo mú ẹ rí ilé náà kí ni ìbá sọ lọ́rọ̀ òun yẹn. very good very good like that ìjọ lẹ́sìn very good ṣọ́sẹ̀ ṣọ́rí idiot tó gbà sínú lẹ́yìn àti àwọn àbúrò ẹ wọ́n dẹ̀ ń plan lórí wọ́n bẹ̀rẹ̀ sí ní nà mí look at me just look at me sori gbogbo ojú mi sori. káfíń wọ́n ti nà mí already. lórí pé mo ń bá ọmọdé yìí wípé gbogbo nǹkan tó ń wọ̀ yẹn pé ó fẹ́ máa fi seduce mi ni. àti mi ẹ má dá wọn lóhùn ọ wọn fi jẹ láti fi mí ní. wo káfíń irọ́ lọ pa o tó bá rí pòsíṣọ̀ tí mo ti bá wọn wọ́n ti wà lórí ẹ̀ púpọ̀ bó ṣe ṣe sórí ọmọlọ́mọ lélẹ̀ àṣọ fẹ́ pa ni shut up rape wọ wọ jágàjágà yìí kí ló ní ò ní nǹkan ò ní náàdà ìwọ ọsàn wẹ́wẹ́ lásán o fẹ́ fi wé ọsàn tí ọlọ́run ti fi omi rẹpẹtẹ sínú ẹ̀ ọ̀rẹ́dì tí mò ń enjoy yours truly imagine àbí o rí comparison ṣòtìrí ṣòtìrí ìdọ̀tí tó ń jẹ́ kí ojú mi máa rí lórí pé mò ń ṣàánú pé káwọn èèyàn wà nílé you see. Káfí, Káfí, you're not saying anything máa bínú lájàfi máa bínú máa bínú àyàfi kí ẹ̀wọ̀n kí ẹ̀wọ̀n kí wọ́n fọ̀ nílé that is what I want. kí ẹ ò sọ kankan o ní kí n máa níṣó ní yàrá tá ló bá kó fọtí fún kọ bẹ́ẹ̀ pa lójú mi ṣé o mọ̀ pé ò sọ kankan káfí. ọtí kọ́ ló gbé dání ni ooo so gbogbo nǹkan tí mo sọ tó ń dùn èmi tó ń dùn mí seriously yẹn kò kàn ẹ́ ọtí ni next thing tó ń láti lọ gbé right. akafi ah, i'm disappointed ah no no no this is this is too much for me to take. I, ah no, no, no, no. Ah, shit. Insult ti pọ̀ jù. Ah, this ti pọ̀ jù. you. bẹ̀ mí. Má bẹ̀ mí torí tó bá bẹ̀ mí mi ò ní gbọ́. Fáàní, gbọ́. Káfí, má wọ ilé ẹ anything drastic o. Kó má jẹ́ pé ìwọ ló máa jẹ̀bi nígbẹ̀yìn. ilé ìbò ṣe tóbi tó ọlọ́run ni mo fi bẹ̀ má jẹ́ kí n rí ẹsẹ̀ nínú ilé yìí mọ́ ṣé nǹkan tí mo sọ ṣó ẹ no just just shut it shut it ah owó òye mi mọ̀ mẹ́ni ó wá wò mí ó wò mí látòkè délẹ̀ mi ò wá mú ẹ mọ́ ọmọ kékeré yẹn ìyẹn ló wá mú òun sí ẹni tí jù ọ̀rẹ́ ò jẹ́ mi mọ́ ọ̀rẹ́ kò tiẹ̀ wá yé mi mọ́ àìkọ́pá lọ́sọ̀rọ̀. jẹ́ kí n rí ẹsẹ̀ ẹnu ilé mọ́ mo ṣe ń jáde lọ ẹ̀ sí wọn fi padà wá tí bá bẹ́ẹ̀ nínú ilé yìí wo ikú ló fi ṣeré okú fún mọ̀ mi onírànà ajá lásán lásán kò bá má ti fọ ọmọ ẹ sílẹ̀ lé náà. ẹ kò kí n ṣe pé bóyá mo fọmọ mọ fún wọn sílẹ̀ níbẹ̀ yẹn mo tiẹ̀ ti tẹkẹ wọn náà ẹ bọ ó mọ pé mo ní láti change aṣọ mi because ibi tèmi àti olóṣèlú olórí burúkú yẹn ti ń drag lẹ́ẹ̀kan ló ti mú aṣọ mi ló ti gbọ́ ya létí bíbà so mo ò dẹ̀ lè máa wọ aṣọ tó ti ya káàkiri. sùn bá ṣe ń jónú lílẹ̀ kan yẹn mo kàn ń ro one or two things pé kí n ti ẹ̀ ṣàwọn runs kan àwọn ìsìn àwọn big runs ni o kí n make àwọn cold cash kan kémi àti ẹ̀ kàdé rọra log out kúrò ní iṣẹ́ yìí kàdé lọ marry ara wa kí ló fi. marry marriage ló kàn sọ bẹ́ẹ̀ yẹn ń ṣe small thing na then tó bá lọ fìyẹn sọ̀rọ̀ nsìn o fẹ́ fi bí pa mí ni na ah, má ṣe yẹn na ṣẹ́ńtò la ṣe rí jẹ́ ká rí bíktò náà. mi ì ní pé ṣẹ́ńtò ní wọlé mi ì ní pé bíktò ní wọlé má bínú mi is that you don't have feelings for me o ò tiẹ̀ ní affection kankan fún mi. lọ feelings three one ló ń sọ ah, ẹ mo láìkẹ náà mo ní feelings fún ẹ bọ tó mọ tó bá ti mú ọ̀rọ̀ marriage yẹn wọlé ṣe bí máa pa mí nìyẹn à ní rí business as a pimp but tó bá dẹ̀ bí rí pé ok ó láì pé marriage yẹn ló like ìwọ wà lórí ọwọ́ marriage yẹn jẹ́ kí èmi mú lára àwọn tó kù ṣebí mò ń ta gbogbo àṣẹ pimp màá mọ́ mọ́ mi wọlé náà. ẹ no no no má má lọ síbẹ̀ ẹ má lọ síbẹ̀ má lọ síbẹ̀ ṣó ti gbọ́ ẹ nǹkan tí mo kàn ń rò tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé ṣùgbọ́n pàwọ̀ obìnrin táìmù rílì sí ní ṣáìdì wa àǹdẹ̀ ti ń darúgbó torí ẹ̀yìn. ìwọ náà gbọ́ nǹkan tó sọ́ọ̀sì onílẹ̀ ẹ̀yin obìnrin kì í pẹ́ iṣu ẹ̀yin obìnrin ni ẹ̀ àwa làwọ̀ ọkùnrin ilẹ̀ tèmi ṣẹ̀ mọ́ ni mẹ́ jẹ́ ká má ní ọmọ ṣẹ́ńtò la ṣe ń rí jẹ́ kí Victor wọlé mọ̀ ṣẹ́ńtò yẹn small money tó ti mú wá tẹ́lẹ̀ Victor owó rẹpẹtẹ rẹpẹtẹ rẹpẹtẹ jẹ́ kí yẹn wọlé. Is it all about ṣẹ́ńtò and uh, Victor. ọmọ is it oh, is all about money is all about money you know tí bá ti ní you know wà ní you got to know you know. you got to know. now you know. long as you go be my wife, alright. Everything you do is alright, alright. Yeah, yeah, yeah. never say. moreover o ní problem you don't have to be worried at all sori wèrè yẹn rapist yẹn mo ti make sure pé mo gba kí lọ́wọ́ ẹ̀ mo lè sọ fún pé tó bá bí ìyá ẹ̀ dá kó jẹ́ kí n rí ẹsẹ̀ ń nínú ilé yẹn kò tó bẹ́ẹ̀ láti dénú ilé yẹn mọ́ ah. mo ti gba kí lọ́wọ́ ẹ̀. ṣé lórí burúkú ni bọ̀bọ̀ yìí ah. Ah, ó kí èmi náà ti notice bó ṣe máa ń wo ọmọ yẹn pé rapist Ah, rapist ayé ni bó ṣe wà yẹn. olórí burúkú gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀ tó bá ní pé olórí burúkú ó yẹ kó máa sọ pé èmi rẹ o èé hmm. ah, ọkùnrin. káfí it's okay o ṣe kọ́kọ́ fi sí. kí ni ìyàtọ̀ tó wà láàrin wa no how am I so sure ìgbéwọ̀gbọ̀ òkè ṣe rí Ah. and besides accept it Now you na ó yẹ kémi náà ti mú ti bó ṣe máa ń tẹ̀kẹ̀ àwọn ọmọ yẹn ó yàtọ̀ àwọn ọmọ tó wọ̀ fún ọ̀tá wọ́n bá tẹ̀kẹ̀ wọn pípé wọ́n ló bí wọn ìwọ gangan ni bàbá wọn tó bí wọn sáyé yìí tó wọn náà ti ní hope pé someday somehow wà á dé opportunity àti rí ẹ̀kọ́ ṣe bí. káfí káfí lẹ́nu ẹ̀ ṣe yẹ kó jẹ́ pé òun náà ló tún máa sọ ní ilé jáde sí mi ó mì pé o appreciate effort mi nílé yẹn rárá àtọ̀ pẹ̀lú gbogbo nǹkan tí mò ń ṣe nínú ilé yẹn tí máa try láti jẹ́ káwọn ọmọ yẹn wà happy tí máa tún jẹ́ kí wọ́n náà gan kókókókó wà ní good mood always so o tiẹ̀ o tiẹ̀ o tiẹ̀ appreciate effort nínú ilé yẹn àkójá báyìí náà. ẹ ẹ ẹ ṣe ibi tó sọ́dẹ̀ yẹn ti tó ọlọ́run ló fi bẹ̀rẹ̀ ṣe bó ṣe wà ẹ́ kóra máa lọ sílé kó lọ pé gbogbo ẹrù ẹ tó máa lé ẹ̀kọ́ ya lọ kú tí bá àwọn orílẹ̀ èsì máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó sì máa ṣe fún ẹ. káfí káfí tó bá tún káfí. ẹ wá gbà mí kí ni kí ni ó tún ṣẹlẹ̀ sí tó tún ní kí n máa fi kí mi. àbí. wọ́n mú bọ̀ṣàrí nílùú wọn ní mú gbé mú bọ̀ṣàrí. wọ́n mú bọ̀ṣàrí ròdò ní mú gbé nù mú bọ̀ṣàrí o. everything you do is alright. so long as you go be my wife. everything you do is alright. gbogbo àwọn ọkùnrin wọn yàtọ̀ síra báyìí kò tí mo fi fún ẹ nígbà tí mo ṣe lé ẹ e, tó bá gbórúkọ mi ibú van age fún wa kí ló ń sọ lẹ́nu ẹ tó ń dùn wọlé Richard olé Richard tó jẹ́ pé ó bẹ́ẹ̀ láti máa tọ́jú ẹ ó tún máa tọ́jú àwọn àbúrò ẹ mọ̀ ẹni tó wà lórí òmà ní fìlà o fíjà tó yẹ pé gbogbo obìnrin báyìí ló wà mo máa sọ́ra mi di super ju mo máa gàn mọ́ báyìí ni mi ò ní jẹ́ kó lọ mo wá mọ̀ ṣe wá ní gbèsè ó fọ́n tó bá mọ nǹkan tó dáa fún ẹ ó tètè tó wà lọ kó sáré kó lọ bí.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 Made up in the waste time anyway. Maybe I'm the patience with the pain. Give me all big jọ ó ní ọ̀rọ̀ kan tó wá important mo fẹ́ bá yín sọ nǹkan tí mo dẹ̀ fẹ́ sọ náà ni wípé tẹ́ bá lè gbà kémi àwọn àtàwọn àbúrò mi kájọ máa gbé pẹ̀lú yín inú mi á dùn <laughs> máa change sí yín àti kọfẹ́ máa change máa change mi ní good sí yín mọ́ tí bá ti máa fọṣọ yín máa gbálẹ̀ ohun tó jẹ́ wà búrò mi <laughs> kódà wọ́n tún fi skul sílẹ̀ fáwọn àbúrò mi <laughs> wọ́n fi máa tọ́jú wọn ẹjọ́ jẹ́ kí n fi sílẹ̀ <laughs> ẹ jẹ́ kí n fi sílẹ̀ kí n wá ṣe lọ síta tí mo wá ṣe lọ síta máa lè jọ máa sanwó ilé tí mo jọ sanwó ilé máa tọ́jú àwọn àbúrò mi ẹjọ́ kẹlẹ́ mi ò lẹ́ẹ̀kẹ́ mi àtàwọn àbúrò mi kájọ máa kiri báyìí. ṣe gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láti jọ yìí bí wàá sáwọn àbúrò ẹ̀bẹ̀ ṣe ń rìn kiri gbogbo yín fọ́ọ̀tì mi ni ṣùgbọ́n kò yé mi tẹ́lẹ̀ ni but ó ti yé mi nsìn everything is fine now ṣùtì gbọ́ ìwà táwọn àbúrò ẹ̀ lè máa gbé lọ́dọ̀ mi. <laughs> ìyá tí Richard ṣe fún yín yẹn ìwọ àtàwọn àbúrò ẹ lè máa lọ sùn bẹ́ẹ̀. ìṣègùn ìṣègùn ìṣègùn ní ìṣègùn. ah Richard Hey, you got tí ojú mi rí lẹ́nu wọ́n dẹ̀ tẹ̀lé bá hẹ́n. kí ni nǹkan tó ṣẹlẹ̀. mo máa ń dídòdò nu kíchìn ni mo dé ń dídòdò yẹn tí mo dé máa wọ ẹ̀yìn báyìí pé to n wòyàn tó jẹ́ tó wọlé ló bá jẹ́ Bólú. Ah! àyà mi já ẹ̀rù bà mí mo yà sẹ́yìn mú kúrò nu kíchìn báyìí tí mo mú lọ sínú yàrá ah! tí mo bẹ́ kó attack nígbà tí máa dé nìyá báyìí tí máa wòkè báyìí tí máa wulẹ̀ tí máa wọ everything lára ẹ̀ báyìí ara ẹ̀ pé kò sí anything kò ní àtà kankan inú mi dùn i'm very very sure oògùn tẹ̀rẹ̀ wá lọ́jọ́ ìlú ṣiṣẹ́ thank you very much baba richard. tóyìn tóyìn kò kí ń ṣe oògùn tí mo rà wá ló ṣiṣẹ́ o ọlọ́run ọba ló ní pọ́nmọ́ ẹ̀ ò ní natak mo dẹ̀ ti máa ń sọ fún ẹ times without number bí kò má máa jẹ́ káwọn ọmọ yìí máa wọnú kitchen most especially bólú nítorí health ẹ mọ̀ pé health ẹ ò gbérù nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá ń gbálẹ̀ tó bá ń dín nǹkan àbó òun ṣe nǹkan tó yẹ pé ó lè jẹ́ kó ní attack kó máa lé sẹ́yìn kó má sì máa jẹ́ kó máa súnmọ́ bẹ́ẹ̀ tí nǹkan mi bá lọ ṣe ń kọ́ ọlọ́run mà ní já rí nǹkan burúkú o ń já rí nǹkan burúkú o. empath kéde fẹ́ kúrò nílé iná. èmi àti káfílà ní misunderstanding ó dẹ̀ decide láti ní kí n jáde kúrò nílé fáàmì tí àmọ̀kọ́ tí mo ṣe fún mo bẹ̀ títí títí tí mo dọ̀bálẹ̀ fún mo forí ìyẹ́ bẹ̀ mo ṣáà try láti bẹ́ẹ̀ tẹ̀ kò ó mo tún rányàn sí gan fúnra mi mo pé kọ́ tiẹ̀ bá mi bẹ̀ kọ́ tiẹ̀ find out nǹkan tí mo ṣe ó ní mi ò ṣe nǹkan kan ẹ̀kọ́ ṣáfẹ́ rí mi mọ́nu lé ni mi tiẹ̀ mọ̀ nǹkan tí mo ṣe. àǹtí káfíń ni kẹ nínú ilé for what kí lẹ ṣe fún wọn tó fi ní kẹ jáde kó nulẹ̀. ó ní màá lọ nù. ẹ má wọrí mo ń bọ̀. really so kò tí ì lọ tẹ́lẹ̀ nìyẹn o. àti kàfẹ́ ìjọ kí ni reason kankan tí wọ́n fi ń lọ. kò sí nǹkan kan tó ń ṣe fún wa múnà mo kàn fẹ́ help ẹ̀ tẹ́lẹ̀ ni so i think it's high time to ma leave. àti kàfẹ́ ya àti kàfẹ́ ìjọ ìjọ bá bẹ bùdá Richard kan máa lọ ẹ mọ báwọn lọ mú lọ wá dúnú léyìí tí wọ́n bá dé lọ ẹ mọ kó máa dùn wá a máa fi ilé ẹjọ́. ọ̀rẹ́ ò yé mi o so okay, but pé ok bóyá ṣe rò pé mi ò lè tèké wa sàwọn àbúrò ẹ it's no problem jẹ́ come máa lọ sí bọ́ sí wàhálà máa tèké. ìjọ mo pè é ìjọ ìjọ tó yọ lọ ìjọba bẹ wọn. I'm so low. Yeah, fẹ́ ní pé kó má bínú sí gbogbo àwọn ìwà tí mo ti kú ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n please just let go of it. mo sọ fún un pé mi ò ti bọ̀ hmm? mo ò ṣáà kọ ẹrù mi jáde mọ́ àbí kò sí problem àwọn mo ti gbàgbé yẹn. okay and besides that jo sórí bó ṣe máa ń ṣe pẹ̀lú àwọn ọmọ yẹn and bó ṣe máa ń kẹ̀ fún àwọn èèyàn ẹlòmíì mi ò bóyá o máa lè kọ́ mi you know so that èmi àti àjọ máa fọwọ́sowọ́pọ̀ tẹ́kẹ̀ àwọn ọmọ yẹn. sọ̀rọ̀ náà. ṣe fẹ́ gbọ́ tọrọ. <laughs> torí ẹ̀ náà ni mo ṣe pé ẹ. ó dẹ̀ dá ẹ lójú pé o fẹ́ gbọ́ òtítọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ gọ́gọ́. sórí ìwọ gan fúnra ẹ ò nífẹ̀ẹ́ ara ẹ. yes because tó bá nífẹ̀ẹ́ ara ẹ ni tí nǹkan bá ń ṣe ẹ àbí tínú ò bá dùn àti particular time kò kí ń ṣe ọtí mímu sìgá fífà àbí kò kọ̀ kúrò nílé kó má wálé for days òun ni solution no nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ gbogbo nǹkan tó tún ṣe yẹn gan yẹn gan tún affected more ni sórí àwọn àwọn àgbà náà lọ máa ń sọ pé wọ́n ní ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ẹni ò sọ pé òun lọ sódò òkè tó bá lọ sódò náà tó bá dé ọ̀rọ̀ náà kọ́ ló máa bá ni instead kò wá solutions nǹkan tó ń ṣe at that particular time o kò believe pé kò kàn máa ṣe ránù kiri ìyẹn ni best thing fún ẹ láti ṣe. Mm? and secondly nǹkan tí mi ò ṣe fẹ́ sọ fún ẹ nígbà yẹn gan-an ni pé mo kí ẹ̀ fún ẹ nìyẹn because ìwọ gan fúnra ẹ ṣe rẹ́dì láti kí ẹ̀ padà fẹ́ lómi téèyàn bá tiẹ̀ kí ẹ̀ fún ẹ jókòó kòrò hmm? o wùwá ẹni tó rẹ́dì láti ẹ̀ ti láti ẹ̀ ti ṣó ẹlòmíì pòkè o à mo nífẹ̀ẹ́ o àbí mo kí ẹ̀ fún ẹ ẹ ó mọ ó life tèmi náà ń live anybody tí n bá bá ṣe anything mo kàn máa gbóhùn má dẹ̀ get out. ẹ o dẹ̀ rò pé yẹn ni the best thing for you. no sori ìwọ náà ó mọ nǹkan tí tóní ṣe nígbà tó wà bíbá and tóní náà mo tiẹ̀ tún wò pé kí n tiẹ̀ kẹ́ ẹ̀ nípa ẹ̀ bójú i'm ready to learn mo kàn fẹ́ kó kọ́ mi ni jẹ́ kémi náà kémi àti ẹ̀ka lè jọ take àwọn ọmọ ìjọ if not for anything nítorí àwọn. yín o ẹ má tí ì la o ẹ má tí ì la o ẹ sì díjú yín o. ó yẹ wá lajú yín sìn gàgà. ṣe rí ibi tẹ wà inú yàrá yín nìyẹn orí bẹ́ẹ̀ tẹ̀lé máa máa sùn sínsìn lélẹ̀. a máa sùn sórí bẹ́ẹ̀dì. Ah. <laughs> ó bá ṣe ń fò lórí bẹ́ẹ̀dì ẹ ti miss bed gan nìyẹn o. àti kàfàyà inú pálọ̀ tá à ń sùn sí yẹn gbogbo ara ló ti ń rún. èyà. àǹtí kàfàyà ẹ má dá lóhùn àfikún ọ̀rọ̀ ló ń sọ inú pálọ̀ yẹn ti wà òkè fún wa àwọ̀ òkè ń bẹ̀. ṣé orí ti ti wọ̀ sórí bẹ́ẹ̀dì ni ẹ wọ́n lè ní kí wá sí lórí bẹ́ẹ̀dì onípálọ̀ ni wọ́n fẹ́ wà ń sè é. ok oyin náà wà alright. kìdá ń ṣe pé ó wọ̀ wá náà kí pé ó wọ̀ wá náà bá ṣe ń sùn síbẹ̀ yẹn wọn àfẹ́ fún yín problem ni in case tẹ bá ní another person tẹ lè mú wá sí ìbáyìí ẹ lè mú wá ẹ má wọrí àwọ̀ òkè. tóyìn sori mo understand mo fẹ́ kó gbàgbé gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ past nìyẹn sori ìgbésí ayé tuntun lẹ fẹ́ máa live ní bíbá yẹn sẹ́ fún ti gbọ́ mi yàrá tẹ̀lé wá yìí ìwọ pẹ̀lú àwọn àbúrò ẹ̀ lẹ́jọ́ máa sùn síbi yóò ti Thank you It's okay. Mm -hmm. Uncle Richard, yeah. thank you very much. I really appreciate you. Thank you. Good, tọ́pẹ́, tí ìgbà ṣe lè fún mi, kí wá níṣẹ́ mi ń gbé. Ọlọ́run tá à ń sìn kì í ṣe ọlọ́run ìkà. Ìgbà míì nǹkan táwa máa ń rò kì ṣe nǹkan tó lu wá ń rò àwa ẹ̀dá lè máa gbàdúrà lè máa gbàdúrà lè máa gbàdúrà pé ọlọ́run fún mi lówó fún mi lówó fún mi lówó ọlọ́run wá rí i pé à tóun bá fẹ́ni lówó yìí owó yìí ló máa pa á dẹ̀ wò pé ẹ̀ òun ò dẹ̀ tí ì fẹ́ kú onítọ̀hún kú á dẹ̀ mọ́ mọ́ á dá àdúrà yẹn dúró kò ní jẹ́ kí owó yẹn wà ẹlòmíì dẹ̀ wà rèé tó jẹ́ pé ilé ló máa ń pè fẹ́ ọlọ́run mo fẹ́ kọ́lé mo fẹ́ kọ́lé. Mo fẹ́ kọ́lé ó lè jẹ́ ilé tó kọ́ yẹn ó máa wà ní ilé ìjọkan ládẹ̀wó pa ọlọ́run ò dẹ̀ fẹ́ bẹ̀ fún wa ẹlòmí lè wà máa wò pé mọ́tò lòún fẹ́ ẹgbẹ́ mi ti gun mọ́tò àwọn tájọ lọ sí skul wọ́n ti ra mọ́tò wọ́n ti lo mọ́tò ọlọ́run mi náà fẹ́ lo mọ́tò ọlọ́run lè máa wò pé mọ́tò tóun fẹ́ fún ọ̀gbẹ́ni tóun bá jẹ́ kí ọ̀gbẹ́ni ní mọ́tò lásìkò tá a wà yìí ó lè jẹ́ mọ́tò yìí ló máa pa ọlọ́run adẹ́wò pé òun rẹ̀ ti fẹ́ kó kú àwa mọ̀mọ̀ jẹ́ kí àdúrà yẹn kó má gbà ṣùgbọ́n àwọn ẹ̀dá ti gbàgbé pé àsìkò ní gbogbo nǹkan tí àsìkò bá ti tó kò sí nǹkan tí ẹ̀dá kan lè ṣe kò lè dá ìgbéga ẹ̀wọ̀n kan dúró ṣé ẹ̀kọ́ tí mo sọ yẹn so máa fẹ́ kẹ́ fọkàn yín balẹ̀ ọlọ́run ọba jẹ́ ọlọ́run tó jẹ́ pé he listen to our prayers whenever we pray God is always there to answer our prayers ṣé ẹ̀dúgbò kan tí mo sọ. So, so máa fẹ́ kẹ́ fọkàn balẹ̀. ẹ ṣe gan pastor mo really appreciate yín lọ màá tún máa continue láti máa pray dáadáa. ẹ̀yin ẹ wo jésù nígbà tí ó wà ní ọ̀nà tí olúwa ní kókó máa tọ̀ ó tó ibì kan nígbà tó rí nǹkan tó wà wájú ẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà ní kíkankíkan. I only God if it is possible let this cup pass over me ṣùgbọ́n ọlọ́run wò pé tóun bá dá a lóhùn nǹkan tó wáyé wá ṣe kò lè ṣe é ṣé kọ́ tí mo ṣe yín irú tí gbogbo wa ta fi dó lè rí tá à ń ké pé jésù tá à ń jó tá à ń yọ ọmọ ọlọ́run jésù kristi irú ọ̀rí lè ṣẹlẹ̀ ṣé kọ́ tí mo ṣe yín so màá fẹ́ kẹ́ fọkàn balẹ̀ ọlọ́run sì ń gbàdúrà ara kò sí wàhálà ẹ ṣáà máa gbàdúrà ìjọ kan ní gbogbo nǹkan tẹ̀ ń wá ló máa tó yín lọ́wọ́ ìyá kan wà ní chọ́ọ̀chì wa tó máa kọrin kan tí bá ti rántí orin yẹn báyìí wọ́n á dẹ̀ rántí yá yẹn èèyàn gidi nìyá yẹn ó máa ń kọrin yẹn báyìí pé èmi náà rèé olúwa èmi náà rèé olúwa èmi náà rèé olúwa èmi náà rèé olúwa èmi rùpẹ̀ lásán tó ṣe lénìyàn èrùpẹ̀ ilẹ̀ lásán tó ṣe lógo mi ò jọra mi lójú mo fọpẹ́ fún ọ èmi rí 人人 wà tó bá nífẹ̀ẹ́ obìnrin ó yẹ kó try láti express ìfẹ́ yẹn kó jẹ́ kó understand ẹ̀. tó bá dẹ̀ kí ẹ̀ fún yẹn ó ní láti ṣó o pé òun kí ẹ̀ fóbìnrin yẹn dáadáa náà ni. ṣòrí ó ní ọ̀rẹ́ mi kan tí mo fẹ́ kó fẹ́. sórí ọ̀rẹ́ mi yẹn mo mọ̀ dáadáa èèyàn dáadáa ni ilé rere ló ti jáde ọkùnrin tí mo sọ fún ẹyin ó wà caring ó wà understanding èyí tẹ́yìn obìnrin lè fi ṣe ọkọ ni ṣé wàá rí ọ̀rẹ́ mi yìí ó tún láìkì àwọn ọmọ kéékèèké ju bí èmi gan fúnra mi ṣe láìkì àwọn ọmọdé lọ because ó bìlí pé àwọn ọmọ kéékèèké náà ló máa padà wá tọ́jú àwa náà ṣùgbọ́n ilé ìwé ti báyìí wọ́n bá lè fẹ́ra wọn kẹjọ understand ara wọn kẹjọ wà papọ̀ ẹ lè jíjọ tọ́jú àwọn àbúrò ẹ̀ torí pé ìfẹ́ tí mo ní sí wọn mi ò fẹ́ jẹ́ kó parí mi ò dẹ̀ fẹ́ jẹ́ kó lọ bọ́ sọ́wọ́ ẹlòmíì ẹni tó máa fi yà jẹun so nítorí tiẹ̀ àti torí àwọn ọmọ mi mo ṣe ń ṣe gbogbo ilé tí mo ń ṣe yìí mo ti gbọ́ nǹkan tó bá ti sọ náà mo máa ṣe.